من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين الصلاة أمرك طيب. الصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولو وبالا نجلو أنت رأيكي أتيجي فون أصحابي أداء olùfẹ́wà olùṣìkẹwà alfáwà àgbà níbi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún bá nábi ní àtàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ìdẹ́lọ́ ọba kúrò àwọn anáàkọ̀lọ́wọ́ òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjọ̀nà ìlọ́kùnrin wa olùbẹ̀rẹ̀ ìlọ́mọdé àti lágbà nígbà fàánú ẹ̀yí wa kúláyà tó kẹ́ àmà kí wá tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ ọjọ́ òní nínú ọkọ̀ ìbìnrin tààrí ما بين وفاة الرسول إلى مكة حسين سنة واحد وستين الهجري àwọn ìtàtọ́pẹ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ìgbà tí alẹ́bíṣẹ́lẹ̀ mùsùláìsì sí àsìkò tó ń pàṣẹ ní hussein ọmọ ọmọ anẹ́bí ní one years after hijira wọn náà ni afá ń kọ́ ẹ̀kọ́ ń pa rẹ̀ afá wa ń sọ̀rọ̀ àìsàn wa kí tíra yìí òun kí n sí àwọn mọ̀káfíì tó pọ̀ wọ́n ti dà áwọ̀ lẹ́yìn ìfowópamọ́ ولمقاصد مهمة بين يدي في كتاب ní àwọn èròǹgbà àwọn tàà gbé síwájú tí kájẹ̀tà fà lórí tíra yìí àwọn ẹ̀kọ́fẹ́ kọ́ wà ọmọ kàńkà àti àìpáǹkà wàláhì Islam gbogbo ilé ìrìnàbíyà pé Islam ẹ̀sìn ọlọ́ọ̀nù torí the way wọ́n ti bá ìsìlámù jà láyé kí ìtẹ́sìmọ́ náà níwọ̀n ikú ti kú yọ́rọ̀ àbá oníwàbí àgbáyé ni oní wọ́n tẹ̀ olófà ní wọ́n tẹ̀ olófà ń ta bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìsìlámù nípa ìsìlámù lọ́pọ̀ nínú wọ́n ta ń ta ó láwọn ọ̀tọ̀ ìsìlámù àwọn ni pé káì kìíní yìí òkè yìí kòtò wọn wọnú ìsìlámù gan wọn bá dá ti ìntànà àmì external forces ìsábà ráyè rí iṣẹ́ ṣe wọn náà sọ pé ògbà làákà ìpọ̀ inú ọ̀rọ̀ tí ní làákà ìlàdìbẹ̀ ní yorùbá yorùbá níbi bí kúrò ọ̀pá ni òde òlè kárí àti ìfọwọ́ wí ni ẹgbẹ́ kiri wọn bá ìsìlámù jà púpọ̀ jù àwọn òwe ìtẹ̀mí ìta ń gan-an àwọn ọ̀tá ìsìlámù wọn ti ó di yíwa àtàrà ló fún wa pé mọ́sílùmí àwọn ẹ̀sìn náà kan tọ́rí báwo gbìyànjú ló kíkà máa kàtà ìwé ìtàn báwo la máa kà mọ́sílùmí sáni ẹlẹ́ẹ̀kejì sáni liman ذكر ثلاث عفو مثل رمتك وسائل أخبار في تاريخ دون أجمع دوائر تاريخ kí ẹkù sọ̀rọ̀ ìfọ́nà bọ́ bẹ́ẹ̀ náà ni àti kẹrẹ yìí mú àti kọrọ yìí ọ̀há nígbà awọ̀ kí ẹkù sọ̀rọ̀ àbí bóò láti kàtà من لابد أن نقرأ تاريخ ما نقرأ أحاديث الرسول صلى الله عليه وسلم فإما يتبقى لابد للثلاث واحد أن نقرأ التاريخ كما قويت كما نقرأ الأحاديث رسول الله صلى الله عليه وسلم لا تنكى حديث صلى الله عليه وسلم ونعم إذا أردنا أن نقرأ الحديث الرسول صلى الله عليه وسلم فلو قالوا قوة ذلك حديث النبي صلى الله عليه وسلم لابد لنا أن نتبث أن نتبص إلى خبر الثابت هو أن الرسول صلى الله عليه وسلم أم لا قبل البرع هو ليه àwọn ìta fi ọ̀rọ̀ ẹ̀rin rẹ̀ ìfẹ́ níbi lọ́sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ó bí wa ṣáàtì àwọn muhadithun kí ní tààrí fàdís bá muhadithun wọ́n ni hadith wọ́n ni arif hadith kí a sọ hadith náà muhadithun tí wọ́n pẹ̀lú hadith ṣe wọ́n ni hadith sallallahu alaihi wasallam kí ló pé misbahu misbahu náà sallallahu alaihi wasallam ní àdíjì àbí àdíjì tó kọjá káà mọ̀ àdíjì tó nà àdíjì kan nù àkànnà ẹwọ́n gbé kàwé ní làbújá ni wọ́n náà ìdá aradna nakara alhadis rasul sallam ó ní àwa ò tàbá balérò fẹ́ kàdí rasul sallam labudda lana ana tàbí ta ní la kabar a rí kí ọ̀rọ̀ yẹn fẹsẹ̀ rílẹ̀ ìròyìn dábọ̀ yìí rílẹ̀ ó di yẹn àhúwà àmì rasulillah sallam ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ànábì ni amla doni doni ẹ̀rọ àwọn yẹn ń gbó wọn síwájú àwọn abúlé wájú kan ní ìdàbúrò àkàtúwò tó ti síwájú ní anabi sassan zọwọ́ yìí pé gbogbo wọ́tẹ̀ ní mílíọ̀nù iman at this stage it máa go. wà lẹ́sìn pé gbogbo wọ́tẹ̀ ní mílíọ̀nù iman nínú pé ah kí àwọn èèyàn wọn jáde ni mo ní káàkiri ẹni wo ẹni gbà ní tìmọ̀ òdó ni kóbi kẹsẹ̀ ní wọ́n rọ ni àyè ẹ̀kọ́ ni at this stage ẹni pé àwọn èèyàn wọn kọ́ ẹni sọ pé àmọ́ àmọ́ wọn ti kọ́ bí duwa at this stage Eh, àdìsí wọn gan sọ wọn fàájì sẹ́lẹ̀ bìí sẹ́lẹ̀ àwọn tó sì fún ìgbà bìí sẹ́lẹ̀ bìí sẹ́lẹ̀ àtàrí ìrìnjẹ́ ọgbọ́n kálẹ̀ bìí sọ ara rẹ̀ nígbà bìí ní kọ́sì gọ́ ẹ̀mọ́ ò ní kọ́sì gọ́ ni ọ̀nà sí àbí ọkọ̀ mọ̀ ọ̀rọ̀ mi ẹ̀dẹ̀ tí kí wọ́n ń kálẹ̀ sí صلى الله عليه وسلم في جرمت ما سألك عن الرسول صلى الله عليه وسلم إن كنت جميل لي أواد إيه أوارك أوفي جميل لي النبي لو صلوته النبي لو صلوته النبي لو صلوته ما سألك عن الرسول جميل لي أواد إيه أوارك آه إيه وأسأل لك النبي لو صلوته من قول من بلور صلوته أو فعل أبي شعبي أو تقرير أبي ده أبروف ó di wa láti gbà pé ìtẹ̀ náà bẹ́ẹ̀ náà ni àwọn alákọ̀wé àgbáyé àwọn oníwèé àgbáyé wọ́n kọ́ ọ̀pọ̀ ẹ̀dọ̀ àwọn mùsùlùmí ni wọ́n ká history gan history gan àwọn ọmọ ọgbà gbogbo history wọlé wọ́n máa ń mọ̀ sọ́jú pé hercules ó mú egun eh, what do you call it egun donkey egun kọ́mẹ́tẹ́ kúrò pààyàn one thousand kẹ́ẹ̀fì àgbẹ̀rẹ̀ máa kọ̀ rẹ̀ bí ẹ máa kọ̀ ìyẹn one thousand lórí ẹnìkan wọ́n ti fọ́ gbogbo àwọn one thousand àgbégun ẹ̀ẹ́dẹ́gbẹ̀kùn ó dàbọ̀lẹ̀ tó ọwọ́ ló máa bí nǹkan òun gan ní òkú ọkọ̀ àbí ẹ̀kọ́ ni ẹ̀rọ ń bá fọ̀rọ̀ yìí wá so aláàtìrí kí ọ̀rọ̀ yẹn fi dẹ̀nu lẹ́yìn oúnjẹ náà ọ̀rọ̀ náà fàtí àná rẹ̀ fàtí àtàlùkàbàr الرسول صلى الله عليه وسلم من بطلانه بالنظر إلى إسناد مع المسلم العامة أخواني ولا نستطيع نشوفوا أن نعرف صحة الخبر قول يرويد أبوي بولو تلالا فياته أن رسول الله صلى الله عليه وسلم من بطلان كي جايرون رويناني إلا بالنظر إلى الإسناد ما الإسناد أصل أتحوه تيل أوف ترانسميشن أنا طبعا يوا لينا خطوة والتكتر يناوه lọ́fà lọ́dọ̀ àwọn muhaddithun níta ń pè ní àdìsí ìgbàmíjì ní ìsinad àti mẹ́tìnù ọ̀nà àwọn ọgbẹ́ kálà rọ̀ sísè làm láì ní lọ́dọ̀ wa àwọn àwọn ọmọ ọwọ́ náà mọ̀ ẹ́ arẹ́bà ọ̀rẹ́ ara ọ̀ kọ́ ọ̀sẹ̀ ní ọgbà dìtì ẹwà fún wa ó di yé wa káwọn ọ̀rọ̀ fọ́lọ́ yé ana ala ilmi ètànà àdísí wòrìjáàlì tó láwọn àfò onímà ètànà ó ká àdísí kún wòrìjáàlì tàbí bàdísí wá tó bá ó àdísí ahùn tí a mú tó àwọn àdísí wọn wọ́n wọ́dísí wọn bẹ̀hù kùmà hasóhù ó dẹ̀ dáàbòbò wà haka mú àléyà ó dẹ̀ sì dájú lọ́rọ̀ rẹ̀ bẹ́yẹnu sọ̀hí sahihu ni o ilé lálàáfíà ilé ìdọ̀hif ni o ومن ثم ثم لا ينكم بعينك نقيت هذه الحديث مما فيها استثنوا حديث كنت دوام به او مما ادخل عليها حديث دوام كبنوه كبنوه دير التبدي لنورا او تدليس ابيه قدا او ما شابه ذلك نقوم بحث ما فعلت عليه ìsáàlù bá fún fáyà ìfún ọjọ́ kan ó ní lọ́zọ̀ pé iná náà nàzọ́nà zikra iná láòlá hafizun iná náà nàzọ́nà zikra fáyà ìfún mi iná náà nàzọ́nà zikra wa iná láòlá hafizun mo fún ẹ̀rì tuntun ẹni ẹ bá kó mùsùlùmí àwọn afá mùsùlùmí lẹ́yìn tí ìjọba ti tù ní báwọn láti máa tù ní báwọn ìnà náà náà náà fi kí àwọn alágbé ẹ̀sìn kàlẹ̀ ẹ̀sìn kí ṣe kúrò nìkan lọ́lọ́run dáàbò ọlọ́run dáàbò bò àdìsí náà tí wọ́n ní àwọn ọlọ́run láti kúrò nìkan lẹ̀ láti máa mójútó which means kúrò nìkan lọ́lọ́run mójútó nù ọlọ́run mójútó àdìsí ọlọ́run mójútó àdìsí láti mọ ìta eléyìí gbádùn ilé ọ̀gbọ̀nù ilé tẹ́lẹ̀ ọ̀mọ́júká dìdì ni gbogbo ní ọ̀pẹ̀lá dìdì là máa àbúkì mú ó dé wa wọ́n ti máa tún ní iná náà náà rẹ̀ náà zẹ́kọ̀ àbúkìrún alukur'an adín ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run lọ́nà òun lẹ́sìn ọmọ oṣù máa mílítò wàlẹ́ ọlọ́mọ ojú ẹ̀sìn islam kí ìmọ̀ ní sọ àdéhùn láì ìkàrà rọ̀ sọ̀rọ̀ sọ̀lá mo ti gbọ́ lẹ́nu rẹ̀ wọ́n ti mọ̀ pé ìrọ̀ nípa láì sí lọ lè wádìí ọ̀rọ̀ yẹn àjára wọn àwọn àjẹsára tó ń jẹsára ẹsẹ̀kẹsẹ̀ lára wọn máa tẹ́gìrì sí wọn kọ̀rọ̀ yóò ọ̀bá mu ó ti yé wa lè rí ni ilé ni òsì lára ọ̀pọ̀lọpọ̀ pé gbogbo bá ti gbọ́ báyìí agàmà bá wọn nínú ó ti yé wa ọlọ́run ní ìnà náà lọ́lọ́run dá àbọ̀ gbogbo kùránù tó gbogbo àdúgbò àmì sẹlẹ̀ ó ní èyí tí bá ti bẹ́ẹ̀ àwọn a wọn kẹ̀kẹ́ ní àbíkú bí náà ọjà ó ní wọ̀dá àti arba'ata àlàfù àhàdìsàn halal tó fi halal haram wa haram tó fi yàrá bí i jùlọ bí i mùsùlùmí ó ní òun wù 4,000 hadith ó ní halal tó fi haram òun sọ haram di halali wa haramtu fiha halal mo dẹ̀ sọ haramu ẹgbẹ́ àwọn yẹjúùl kọ́kọ́ lánàá na tó ń lu káàkiri àgbáyé lónìí ni ó sì fún four thousand hadith àmọ́nà ń dá wa ti لكن التاريخ يختلف ما ربعتها ويترك كان نجد كثيرا من رواياتها لكلا اسناد عارف يقول قاديس يوقعك على الكتاب انا كنت بقول يواني في اسناد به رسالة اخرى نجد لا اسنادا ولكن لا نجد للرجال الذين في اسناده في الرواية ترجما على فكرة يا ما اسنادي àwọn tó bá ma àwọn tí wọ́n mú ọ̀rọ̀ yìí àwọn rìjáàlì yẹn àmọ́ ń pa wọn an fulani an fulani fulani man huwa fulani majhul ya akhi la na'rifu ó di wa these are very very important 1993 1994 àwa ní Jeddah airport gbàyà àwọn yẹn máa kí ní airport yẹn àwọn ní Jeddah airport ìmáàmù yẹn wá fẹ́ kí jùmọ̀ fún wa àwọn apèsí kàgàziz níjọ́s pé òun kò mọ̀ sí gbogbo majority ọ̀dọ́ ní mọ̀kẹ́ black ni wa ọmọ Nigerians ni wa ó bá apèsí kàgàziz kókó máa túmọ̀ ọ̀rọ̀ yẹn lè Hausa kọ́kọ́ ní kó tún lédè ìwò alájùmọ̀ lọ́jọ́ bá tún lédè ìwò tó bá ń sọ ọmọ tún tó bá wọn kò tún sọ kó tún lédè Hausa mọ́ nǹkan báyìí wọ́n dìde wọ́n sọ ní ìgbàzíze ṣe haúsá àwọn haúsá àwọn àwọn òtù dáadáa ẹgbẹ̀kọ̀ tí ìjọmọ̀ ní bá náà rífò ká náà rífò gbogbo sàdáwà àti àkì síbìlì síbìlì síbìlì ó ní àmọ́rì ìdámà yìí láti àwọn ọdún tó pẹ́ nù kọ́nà máa sọ̀rọ̀ mi kọ́ máa sọ kàbí ìfẹ́ òyìn ara ọ̀ náà rífò ẹjílẹ̀ òun gàlọ́ sọ̀kàlọ́ bí mẹ́lọ rí fàájú sí àṣẹ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ó wọ́n nílẹ̀ ọmọ rí wọ́n ti fẹ́ tọrọ mi wọ́n ti mi ò sì gbọ́ tí ó tó tú fún àwọn èèyàn mo máa rántí ọ̀rọ̀ yẹn wọ̀kọ́ báyìí ní twenty ìfẹ̀rẹ̀ àmẹ́rì tú ọ̀rọ̀ wa ààmù àmgbà ọ̀rọ̀ wá dáàmà ولا نجد أحدا من الآل العلم يتكلم فيهم جرحا أو تعديلا أعطواني كان يكتنا ونما ولا نجد أحدا آلهك من أهل العلم نما يتكلم في تسرع قاوايا ثم لما صرفوها عيه ẹ́ mo ti fò mo ti fò bọ́ọ̀lù ń sùn ọmọdé rìjáàlì rẹ̀ nílẹ̀ lá fi ìsináàdì tí pẹ̀lú wáyá ti tọ́júmọ̀ láàmọ́rí àmọ́rí tó jùlọ tọ́júmọ̀ ní pé àmọ̀tán wọn tọ́júmọ̀ alábọ́dá pé tọ́júmọ̀ Abdulkabir àti ìkàrẹ̀ nù tó ti gbọ́rọ̀ sí Abdulaziz wa ó di èyí ní ìfowọ́lọ́sùn ó di tarajuma da àwọn ta man kawo sai ole wa hadid al ilmi ala min al ilmi a tarika kan nawo nima kallama fi ta'asrun kawo jarhan aw ta'dilan ani ma gano ni jarhu wa ta'dil bima ye ableru kene ableru pe je ke yen àwọn arìnrìn ní tí wọ́n pàwọ̀ jẹ́rìhàn pé wọ́n légbòla àwòtà àdílà bí ádìlì ni wọ́n kúnyẹ̀ légbòla àtúkọ́ yẹ gbogbo ara rẹ̀ wà tẹ́kọ́ ni wọ́n lè légbòla wọ́n tó tàbí ẹ̀ lọ́wà kọmọ́mà tó àkókò tú sí òkọ mọ́ jẹ́rẹ̀ àwọn àkáyẹ máa ṣe jù wọ́n ara rẹ̀ mọ́ ó rí ẹyìn lọ́wọ́ akọ́rọ̀ mọ́ kó bá fún ọkùnrin ìtàn rẹ̀ lọ́wọ́ mẹ́dẹ̀kàn ẹni yìí ní awó zọ́mọ̀n adẹ́ni ẹni ìbú ni يسأبوا علينا إن جائز أن نتعكم على هذه الرواية ilé yóò asòrò fún wa láti ṣèdájú pé àdísì yìí bí ìtàn yìí ó wọ́n wá yóò rí wáyà yìí olùdókòwò àfi ọ̀gbádùn ẹ̀rọ náà náà rí fún hàl báàdùn ìjálù sẹ́nẹ̀dì bí àwọn tó wọ́n mú sẹ́nàdì wá àmọ́ ń pa wọn pẹ̀lú amúrò asàbò mi nàlá hadith alámàrí ti ìtàn púpẹ̀ lè jò alámàrí ti hadith lọ lákin láyé àní àádọ́ abdul ìtàhálà sí ilé ìláìláì kò wá mìí pé àmú fúyẹ́ ìtàwájú bọ́lá alámà àgbà wọlé ara لابد أن تثبت ìtìláàdì káfẹ́sì nílẹ̀ òdìrí anáàrífà alẹ́mà kífà náà kúrú tààrí ẹ̀kànà kúrú láti máa mọ gbá ìtàn wa òdìwà kẹ́nìkẹ́kẹ́ wà pé ẹ̀yẹ sọkún àwọn fúlàní ń bẹ̀ àwọn ẹ̀yẹ bá sọkún wà náà àgbà wọlé báwọn ara ọ̀ á lọ sí ẹ̀yẹ sọkún ní bàbá òun lẹ́wà tó ń lẹ́yìn báwo á sí ẹ̀yìn ọgbẹ̀gbẹ̀ fúlàní ń bẹ̀ làwọn ẹ̀yẹ sọkún tọ́bí bọ́ta yẹn wọlé a lọ sí ìlú yẹn a bèèrè tí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ lórí àbẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni bó ti lọ nìyí àwọn àdúgbò àmàtánú ẹ̀yẹ ń sukúnù àbíbẹ̀ ẹ̀kọ́ ni ọ̀gá àtìmá gbogbo àwọn ìlú yẹn ó ní ìdí tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ um, ọjọ́ni ló ẹgbẹ́ ẹ̀lú kọ́mọ́mọ́ nǹkan àtà lórí eyín bó ti lọ nìyẹn bí ayé ẹ̀sùn ní jẹ́ ẹ̀kọ́ ìgbà àrùkò kò ju títí yẹ̀ sí ọjọ́ kílẹ̀ sí ẹ̀yẹ ńkọrin olúwa yẹn Ìlọrin ó nìkan sí ní jẹ́ lọrin nǹkan olú ẹ̀ bá bèèrè ìpín kan jẹ́ ìlú kaduna nìsí tí wà ní jẹ́ kaduna kaduna bí kaduna bá tẹ́lẹ̀ jù báwọn ìpín kaduna ni ẹ̀nà tó kaduna ìpín kaduna ní kaduna kádàkádà ọ̀rọ̀ akíní ọ̀ọ́ni ó lè ọ̀ọ́ni ìlú àwọn ọ̀ọ́ni kaduna túmọ̀ ẹ̀ ni ó lè yìí ìgbà àwọn ọ̀ní ọ̀ní kan ló lóyè o ìgbà àwọn ọ̀ní ìgbà kàbínà nù gbogbo àwọn kan yẹn gbogbo Ògbómọ̀ṣọ́ nìyí wọn mọ̀ pé ah wọn bá ti ẹlẹ́mọ̀ṣọ́ àwọn èèyàn lẹ́mọ̀ akin sanu àwọn Ògbómọ̀ṣọ́ lọ́ọ́ lè gbé orí ẹ̀ gbórí ẹlẹ́mọ̀ṣọ́ lọ́ọ́ bí Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn gbogbo olúwa yẹn ìtàn ẹ̀ wá di ìtàn ká máa ìkọ́ ẹni jẹ́ kí wọ́n ní ìgbà wọ́n. Ọlọ́run jọba. Ẹni lọ́fà náà, lọ́fà náà kọ́ ẹdí ẹni lọ́fà náà. Ìjẹ́ lọ́fà náà ẹdí ẹni, ọgbẹ́ gbé síra wọn. Náà, ó di wa, bẹ́ẹ̀ ni ọgbà, ọgbẹ́ mú kú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dì rẹ̀ ni. Ó di wa ọfà, ibi ọfà ọfà ló di yọ ọdún yẹn ìmì ni wọ́n jù lọ ìmì ọdún yẹn lẹ́ ìgbàgbà méje ni bá ta méje ni mẹ́rin báyọ̀ alùkẹ́mà ni wọ́n máa ń pàṣẹ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní wọ́sàn kó gan ọkọ̀ ọdún rẹ̀ ń kékeré ni ẹ ní ẹnu tó máa sọ̀rọ̀ jẹ́ ní ọmọdé lẹ́nu rẹ̀ ni tó sóògùn ni aláàfin ọ̀yọ́ mọ̀ ó ti yé wa ọ̀ṣọ́ ni ẹ̀ẹ́ zùgbẹ́rù kí lọ́n jẹ́ ẹ̀ẹ́ ní lọ ní yẹ́ náà ìgbàwí kàríyàkúrò kọ́ìl ọdún sọ́nà pé sàdíwò aléìnà kàfíra mi tààrí bí áàzì tọ́ríka wọ́n wá máa tọrọ ìsináàdì àà ọ̀pọ̀lọpọ̀ ìsẹ̀lẹ̀ ọ̀sán mọ́wá lọ́nù gbogbo ọkọ̀wádìí ẹ̀kà tó gbà wọlé ìyẹn ìsọ́bá ìgbà àà ọwọ́ díẹ̀ tó bá jẹ́ òtọ́ kára ádìmú ibi àmà irọ́ òwúlò ó ní ẹyìn ó ní ọ̀rọ̀ àfọ́nísì pẹ̀pẹ̀ ara ọ̀ lọ́rọ̀ dúkà ilé àwọn àfọ́nísì pé láyé bí ó kàfẹ́rẹ̀ mímọ́ títọ́wọ̀r ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀ bó ṣe lérò فإن كثير من الروايات التاريخ التي نحتاجها خاصة في هذا البعض أقلق وانتا نيد نيد منها وإتان حدثا في هذا البعض من الإسناد مذكورة بالأسانيد بالأقوى والإسناد سواء كانت هذه أسانيد كتب التاريخ كتب التاريخ كتب وانتلا تاريخ يناني نفسها أسماري أو التاريخ التبري في أسوأ إمام التبري قالوا في السير قالوا في السير قالوا في السير إمام التبري wọ́n ọmọ 85 years ní wọ́n ń sàárẹ̀ ọmọ lékí wà lékí àkọ́nà wà lékí yá bàbá bàbá mẹ́wàá orí mẹ́bàá ló jẹ́ o inú sí ìjẹ wà yìí ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀bá wà ní ipò àgbàbá yìí tó wà lórí rẹ̀ ọmọ lórí dada pẹ̀lú ọlọ́ọ̀ba pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba nígbà dada lọ́dọ̀ ọlọ́ọ̀ba ó ní kí ló wí ànábì sallam ń ta lọ́sọ̀ọ́ nígbà tó wọ́n 85 years wọ́n lórí bẹ́ẹ̀dì ikú tó ń kọ́rọ̀ ànábì ilẹ̀ ìdáwọn kọ́rọ̀ ànábì tó kankun ní ìtúbàrí wọ́n náà fún tó ṣe ọwọ́ bí yẹwa ọlọ́wọ́ bá fún ọgbà kọ́bà fọ́lẹ̀ sàrí náà an fi kìtàbí àhàdìsì sahih fi kìtàbí àhàdìsì mẹ́rin tí láti sahih buhari fi sahih buhari muslim ahmed àti muslim imam ahmed او جامع الترمذي ابي قال انه جامع الترمذي او مصنفات او مصنفات الاوفاء مصنف ابن ابي شيبه مصنف ابن ابي شيبه او في كتب التفسير التي يذكر بعض الروايات التاريخية بأسانيد تقول ما موا رواية قالوا كتاب بقالوا إسناد تفسير ابن الجرير تفسير ابن الجرير كثير ابن كثير في ابن كثير وحيانا في كتب خاصة قبل ما تغوى سبيشال تكلم عن أوقات الخاصة يتلهم قواس وقوكان الكتاب حروب رجاء ردة يجبي حروب الرجاء حروب وانبني حروب الرجاء تكبيرو وانبني حروب الرجاء الردة أو قوردة أو قوردة kílódé ní òróbòrò jẹ́ àwọn ogun àwọn tí wọ́n láwọn òfin Islam mọ́ nígbà tí wọ́n ní Christ láyé fẹ́ na Abubakar Siddiq ọmọdé mọ́kànlá rọ́nà jáde lẹ́kẹ̀ẹ́ náà ní òróbò lẹ́ẹ̀kẹ́ náà ní Madina ọmọdé mọ́kànlá rọ́nà jáde bọ́ Khalid bin Walid wọ́n ọmọdé lá ìyẹn mọ́kànlá ló kàn lálọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ kan náà ogun yí islam kó orúkú kan náà ni àmọ́ orú sí sí ìran ló gbé gbogbo gbogbo àwọn ọ̀sẹ̀ rí dání gbogbo àwọn ọ̀sẹ̀ islam mà láti mú islam àti kú àwọn ọ̀sẹ̀ islam mà gbogbo olú ti jẹ́lu islam àti rí dání àfọlú mẹ́ta Madina táwọn sábẹ́ wa àti Maka àti Taif nígbà tó ti ti rí dání kò sí ìlú islam náà táwọn ti ti rí dání أوديوا طوائف في المدينة أسبقة كمستردة يبونا أسبقة قدر يلو ولا باي ولا باي ولا باي ولا باي ولا باي أبوان سيبو هنا خالد بن غليل وشواكي وقاري وقوتي اسرع له هتا ومسع نا أمان وسيع جمفع قالوا علي بي أما كمان نبي أقول كتار أبوكم نبي أقول كتار أولي قاري وقوتي اسرع له هتا ومسع bẹ́ẹ̀ sí na khalid walid ní wílò gúnlẹ̀ fún ìsọ́dọ̀ fàlá ọmọ pín ṣífùlá gbogbo lambia khalid ọmọ pín kí ni ṣífùlá ó di yẹwà wọn kò bá fẹ́ wọn kò bá gẹ̀ wọn kí ma sọ̀rọ̀ àwọn yẹn láìda kí ma bẹ̀rù àtúrò àwọn yẹn kí ibi a kí ó di yẹwà náà gbogbo كلائلي كلائه أفرع مثلا أو كتاب التاريخ خليفة بن حيات في التاريخ في هذا المختصر في سنة وضع ما يعني المك... القصد أننا لا نعجز أن نجد سندا برواية من الروايات náà ni pé gbérùn wọn gbé àníkà rẹ̀ sanad nínú àwọn sanad àwọn ìwàyà tó rẹ̀ bẹ̀sọ̀ in ajazna ta wa sanad yawon kasa bari ba na jid na sanadar tsari ka indana asulun ama kudi ohu ani principle general principle hotel general principle ta hotel kudi fasatar lana wa special tawa musulmi lima waka fi ahadin sahaba lórí nítorí láyé àwọn sàbí àmì sàlẹ́m هو موضوع الحديث حديثنا إليه جانان أفكي حديثي وعي روعي ألا وهو ثناء الله تبارك وتعالى هنا أن يولو تبني وسعبين تبقى سرعب عن سعبين شو دعنا في روان قنطاري روان يولو تبني وسعبين وثناء الله سبحانه وتعالى على رسوله صلى الله عليه وسلم أتبار بكي هذه النية على أصحابه والأصل فيهم العدالة أصل بقى صعبي العدالة أو يقول صعبي قال لي أرى وتبه قصة قصابي يقول قصابي عمل قصابي إنه حدود منافق ولا مكون منافق إنه قولي قولي لي أما صعبي أنه أو تبه لا تقول العدالة كما قالوا محمد رسول الله والذين ما وكيكوي أشداء على الكفار وما بينهم ó di wa àwọn sábẹ́ nù ẹ̀yẹ ní ìsìn irú supreme ní ìsìn nítorí ń balógun ní ìjẹta à ń lọ gẹ̀gùrálà jí dùn ọkọ̀ àwọn àwọn ọmọ tọ́ra súkà ọ̀ wọ́n gbé ìbànú wọ́n gbé àdáláwọ̀ kankan àwọn mẹ́ta gbéra lórí mọ̀ọ́sí gánà wọ́n ní ẹ̀rọ àwọn ọmọ yìí balógun ó ní ẹ̀rọ àwọn ọmọ yìí wọ́n kó nǹkan àjà lọ́wọ́ bí i pé ìwòwọ́ gan wọ́n cross wá pé tẹ́wà ní rẹ̀wò ọmọ ní kí wọ́n tún tọ́nà ọ̀dá ọdún mọ̀jọ̀mọ̀sára <laughs> lọ́wà alógbùnúwà ẹ́ ọ̀pọ̀ gbogbo orúmi àrí ẹ̀yọ́ kọ́ọ̀sì wọn pé múlẹ̀ kó gbogbo kéyìí lọ gbogbo kéyìí àti ṣèjì múlẹ̀ kó kéyìí kéyìí lọ ó ní wa ọlọ́ọ̀lọ́ kó sànù wa dáàmù kàmá sàyà àti sí ìmọ̀ àgbáyà lábàdì máa gbọ́n kan fàkólè rìwáyà dáhà sí ìmọ̀ tàn gbogbo ìjọba gbọ́ gbọ́ kí wọ́n ti bù kankan sábẹ́ kan ó di ara asábìrì sílẹ̀ náà ń lò fi ìsinádìí ha áwò أرجع إليه إن كان صحيا ننظر بعد ذلك في تعويل هذه الرواية قال بدي صحيح رضوتني أو كل كني سمع رضوتني فيما تدل عليه كل ينزل كفوا يقول سندا ضعيف قال كسند يا ولدني أو لم نجد لا سندا أتعرف مدبو فعندنا عصل أو في فلوى وهو عدالة káwọn sábẹ́ ní àdálà ọ̀rọ̀ rẹ̀ láti rẹ̀ nílùú àbúrúkú àwọn yẹn láti sọ̀rọ̀ ìlànà àwòrán ìkẹ̀kọ́ọ̀m àwọn ìwọ̀n yẹn ní àwọn sábẹ́ ní sẹ́lẹ̀ kọ́kọ́bà kọ́kọ́bà gẹ̀wọ́n إذن عندنا قراءة التاريخ لا بد أن نقرأها بحيث بقبوبة فذلك إذن عند قراءة التاريخ فذلك لا بد أن نقرأه الأدو ثلاث كمان هكذا سرعة ìtẹ̀mẹ̀hìntìn kama na kásàfin sọ́ra táwọn wà níṣẹ́ òkú láti bàbá òun náà ó sì tàwáríkì rẹ̀gbẹ́ ìtàn wọn yìí huwa tàríkì asọ́rọ̀ rasulù sallam ìtàn wọn sàbí alẹ́ muhammad sallallahu alaihi wa sallam ala shekhu islam na kirmi rahim baba yẹn wọn kò bá kai ẹni pé in every field tí wọ́n sọ̀rọ̀ nípa àkídà ẹ̀dà kọ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa ìtàn ẹ̀dà kọ̀rẹ̀ ìkankan lọ́tọ̀ ìkankan lọ́tọ̀ náà kó bá a kí kó bá a bẹ́ àwọn ọmọ ilé kẹwàá bí lẹ́yìn lẹ́yìn táwọn náà gbìyànjú táwọn ẹ̀fẹ́ fún wọn ní sẹ́kùn Islam ń wòrí fún wọn lágbàáyé alùsùn náà àgbáyé lónìí wọ́n ní sẹ́kùn Islam iṣẹ́ kọ̀rọ̀kọ̀lọ̀ ní kíní ibùn tèmíà wọ́n pe Muhammad bin abdul hamdan sẹ́kùn Islam wọ́n pe ibùn fẹ́yìn mọ́ malikí ní ibùn sẹ́kùn Islam àmọ́ sẹ́kùn Islam dùn wọn ọmọdé ṣéwù islam lẹ́gbẹ̀ẹ́ ṣéwù islam ṣéwù islam ó di wa àwọn ń tẹ̀lé kanáà máa pe ibrahim yẹn sinna ní ṣéwù islam níwájú wa ó ní ṣéwù islam ṣéwù islam ṣéwù islam ó di ọlọ́wọ́ wa kó fún ọmọ wa. فشيخ الإسلام بن تيمية رحمه الله بد أن يكون على الإنسان أصول كلية ترد إليها جزئيات. أن كلاس وتوابع كايكا kò ní àwọn ìṣòro kò lè yà kò láwọn major principles lọ́wọ́ tó dá mú ọ̀rọ̀ kan wá tí ẹ pass ó fi wọ́n wò pẹ̀lú àwọn major principles yẹn lùwẹ̀ sọ tó ọgbàra wọn mu ó accurate ó accurate fine ọgbàra mu ó lẹ ọ̀rọ̀ ẹ̀ ó di yé wa ó ti lọ nìyẹn ìdíkọ́ lẹ́mọ̀ bí ẹ̀mí wà á bìlẹ̀ kí n bá sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ àti déédéé ثم يعرف جزئيات كيف وقعت كل أما قاتم هي بولة ولي وإلا فيبقى في قلبي يقع في قلبي يوعى أنه يبقى في قلبي يبقى أنه يرى وجع لأتاه مكان الجزئيات اللي أما رسول بوي والجهل والظلم في الكليات يوعى أنه أي مكان أتي البسين وما جميع جواب برنسبوسين يولد الفساد العظيم kí ló wà mú alábìmọ̀ àti kókí ni alábìmọ̀ ẹ̀kọ́ àìrọ́ dábàá kí ìyẹn lélẹ̀ àbí dábàá fún nítorí láàánú lónìí nígbàrá wọn tó ń kàkírà ń kàkírà ń kàkírà gbọ́n jìrà gẹ́jì sí ìdílé afẹ́fẹ́ tó ti láàánú tí ó gifá kàfẹ́rún bí zamanina haza بقراءة الكتب الحديثة أطلقوا تيري أطلقوا في زمننا هذا نفس السوايين بقراءة الكتب العديدة كما توسعت التي غلطت في التاريخ تنسق إتا والتي تهتم بجمال القصة تقوم مواما يتوا أي بما نقول لي تاريكي نبدو من كايتنا بابا تفكير قولنا ماذا سيجعلوا يتنبدو أو كجولا ننبو إلى دمالي kamu ako kamuwa tí bá ń ka ìtàn yẹn ẹ máa kú sí ìsìn pẹ̀lú ìtọ́ni ẹ̀rẹ́ gbẹ́rẹ́ kẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ti kíyà mí máa gbé tẹ̀kẹ́lẹ̀ sí ní ìyàn ìṣẹ́lẹ̀ yẹn yà máa irọ́ gbogbo ẹ̀ àwọn òdi wa àbẹ́ẹ̀ lè mà lọ wà kó sànù wa tẹ̀síwíhì sóra tún wọ́n fà dá àwọn àwòrán bọ̀ àwọn bí ìmà náà ń bi ẹ̀kú tún náà bẹ̀rẹ̀ fi sí kíkẹ́ àti kíláàsì wọnú ẹ̀ka ọmọ bọ́lágbára àwọn lọ́mẹsẹ̀ àfíà nínú àwọn tíra náà ni nínú àwọn tíra náà ni àfá àwọn sọ̀rọ̀ wà tíbi abbas akad tíra àfá àgbà pé ní abbas àpọ̀lọpọ̀ wọn yìí mùsàgbébò ni wọn mùsàgbébò ni abbas wọn pè ní mùsàgbébò ni àwọn àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ti wá di western ibo àwọn mùsùlùmí kún làwọn ibo tí wọ́n wá sí shirk àwọn mùsùlùmí kún làwọn ọmọ mùsùlùmí táwọn ti di wọ́n ti gbé wọ́ọ̀ṣì wọn ó ní wa olùmọ̀dé àfọ̀rọ̀ yìí wọ́n àwọn ìbúyẹ̀ wọ́n ti lé kọ́lé àti kúrò àǹkan ní ọmọ ẹni mọ̀tò nípa family planning ni àwọn ará Canada ni wọ́n síṣọ́ program ni àmọ́ kò sí black and white lójú wa owó ẹ̀ ti di professor ní ìsìn wọ́n máa fẹ́ àrí inú àwọn programs ìgbà ẹ̀ ní lọ́wọ́ gbà yìí wọ́n sọ wọ́n ẹgbẹ́ after all nígbà ọ̀tọ̀ àwọn ìgbà black ni wà ẹ̀ka trust ara wa wọ́n náà Meaning you are black you have been washed with a white man you are more or less a white man now Quran says this and the Hadith says this you are telling us to follow the what the, other people say inú bí be ṣe ti ara wa you. tẹ́lẹ̀ inú bí ọmọ ah! ìjáde wa sọ bá méjì pé mp sulman ah ní ìṣẹ́kọ́ lónìí ọmọ náà ti pé wọ́n ṣòun tó yàtọ̀ ni ó yàtọ̀ bó ti wà ní wọ́n bí yàtọ̀ ọlọ́run sọ fún wa kúrò báyìí àyíkú sọ fún wa kúrò báyìí ìwọ̀n tí wọ́n jẹ́ pé ní child teaching fún ìjọba àdíyẹ ní ìsìn ọjọ́ ìṣeré mọ́ ẹ̀sọ́ ń pè ní family planning plan olójú tó náà ìṣàm lọ ó díẹ̀ wa bẹ́ẹ̀ làwọn ilé yìí àwọn tó kọ́kọ́ kà fún wa yìí advance al-akali àwọn kúrò lọ Khalid bin Muhammad Khalid kíra khalbi mu kíra yìí nìyẹn kí a tẹ́sí àti màdá àwọn alẹ́ fún yìí mu àrùjẹ́lá ọlọ́ rọ̀sùn ó di ìjọpọ̀ wọn jẹun jẹun bí òkú kìdíjẹ gbé káàkiri àdúgbò ó di àrùjẹ́lá ọlọ́ rọ̀sùn ó sọ lọ́sà wọn ta àwọn sàbẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn kọ̀ fọ̀rọ̀ ni ó sọ pé ìṣẹ̀lẹ̀ ìmọ̀ràn mi náà ọ̀sẹ̀ ní ìmọ̀ràn mi náà ọ̀sẹ̀ yìí fi àárẹ̀ for thirty years àwọn sọ bẹ́ẹ̀ kú ọwọ́ ní káyìí òun ẹkọ́ dúpẹ́ lọ́lọ́ba ni tí gbogbo kan tó fi sàárẹ̀ yìí òun fẹ́lẹ́ ọba dúpẹ́ bá kú wọn ti kíni ọkọ̀ màlúù wọn fi ṣe onímọ̀lá yìí òun ẹ̀rọ àwọn èèyàn máa gbéra kiri pé wọ́n pa wọ́n kọ̀ màlúù dúpẹ́ àwọn bá a ṣe ẹ̀rọ àwọn òun kò sí ní ìsinmi ìgbàkan lọ́wọ́ wọ̀nyẹn. ó ní ẹ̀rọ àwọn sísá bí wọ́n ti sọ fún ọkọ̀ màlúù fún un ó ní ẹ̀rọ àwọn òun ní àwọn ọmọ yìí tí wọ́n mú wọn ni pé bí wọ́n ya gírídé síra rẹ̀ ìdí ó ṣe ní ìsìnwọ̀n síwọ̀n wọ́n ya fọ́tò rẹ̀ sí ẹ̀sìn báyìí bàbá ẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ ń dẹ́ni bí bí express kò sínú mọ́ ẹ̀kọ́ kẹ̀kẹ́ rẹ̀ ó di yé wa bó ti lọ nù. bẹ́ẹ̀ni hali bínú wàhálì bínú hali yóò ṣàwọn yẹn púpọ̀ ọmọdé wá kàwé wọn gbé à abẹ́rẹ́ wọn sọ̀kú yóò ní ọ̀rọ̀ nígbà ìdí àwọn ọ̀rẹ́ yín ká mẹ́rin ní òní tó ní nígbà àbúzárì gìfárí tó kàmí ìfún máa rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wá ọgbẹ́ mọ́ rẹ̀ sáré zẹ́nà ẹni tí kúrẹ́mù kò sí ọdún fìsí bí wọn tó ń bọ̀ wá fi hajj aṣọ ara mi wọn fìsí nígbà àbúzárì gìfárí wọn ni wọn wọnú ọgbà wọn àwọn ẹni wọn bẹ kún mẹ́rin kan kó bẹ ní ní àṣíjọ́ ìṣẹ́ ó di ẹyìn àbáàbà àbí ìrọ̀ mìíràn jẹ́ àbábọ́gbọ́dé lọ ní àwọn tí àwọn ẹni ẹ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wọn ṣáàbí Muhammad Khalid tọ́ha Hussein tọ́ha Hussein ojú ìṣàgbó fún ìṣàgbó púpọ̀ ara Egypt lónà ó ṣàgbó fún ìṣàgbó púpọ̀ ó sì ṣàgbó fún ìṣàgbó Islam ó sì dúhà Islam dúró Islam afro Islam lẹ́nu Islam yóò máa sọ àwọn ìsẹ̀yìn tó yáyì tó yáyì tó yáyì tó yáyì lọ ilẹ̀ Islam nílẹ̀ Lárúbáwá ilẹ̀ dùkíní ilẹ̀ àwọn mùtíní ilẹ̀ àwọn pàápàá ní bẹ́ẹ̀rẹ̀ garlic bọ́n wá gbé arákùnrin kẹrìndé àmì ìṣẹ́lẹ̀ mọ́mọ́ sọ sí ààrẹ fún ìjáàbẹ̀ bẹ́ bájá o ìjáàbẹ̀ bẹ́ bájá wọ́n ní ọlọ́wọ́ gbé Muhammad dìde ìgbà bẹ́ẹ̀ jẹ́ Abdullah ọmọdé ń jẹ́ àmìnà kódà ìgbà ètò kókó tó bì yóò wá aṣọ kan lẹ́bi bùsì pọ́pẹ́ ìtìlẹ̀ gan-an kúmọ̀ tó wá dé tó bá ti kàmì lábá mọ́ ọmọ bùsà mọ́ ọmọ tó bùrọ̀ mọ́ yóò sọ kàn yẹ yáyì ọwọ́ ni ọwọ́ ara àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àwọn sáré lọ sílẹ̀ sham síríà ni nínú àwọn sílẹ̀ sham wọ́n ara àwọn obìnrin tó ń bo gbogbo ara wọn wọ́n á bèrè àwọn obìnrin wo làwọn tó bùrọ̀ àwọn yìí ọ̀nà ìyàwó àwọn ọlọ́lá nìyí ìyàwó àwọn ẹni ìlú nìyí nígbà àwọn ọmọ ilé kéèyàn wá dé àwọn sàbí ẹ̀wá dé wọn fún ọdún lọ́gbọ̀dọ̀ ah ìjà kan wọn tọ́jú àná bí àwọn mùsùlùmí kọ́ sí ìyàbò ẹni tó ń gbọ́dọ̀ yẹn bọ̀ ó ti dáa tí ó ti bá máa sọ̀tọ̀ dáadáa yẹn lọ ó ti kiri ẹ̀bọ̀ ó ti kí ìgbẹ́ kí wọ́n ó ti kọ́ lọ́kàn wọ́n jẹ́ pé alákọ̀wé ni ẹgbẹ́ bínú àfààní alákọ̀wé o tí wọ́n á ń sọ̀rọ̀ pé àìjá ìkọ́ra yẹn ní ìrìnlẹ̀ kọ́sí àwọn Syria eh, Africa kò yé yìí kò yé báwo pé kò yí ọ. Obi no sọ́kàrí àmọ́ wọn ò ní ẹ̀kọ́ jùlẹ̀ nípa àwọn wọn wọ́n ti tí àwọn yìí. Obi nípa àwọn tí wọ́n sàtúwọ́n fún gbogbo eléyìí.

tí màá bẹ̀rẹ̀ wọ́n tó dé lọ pé tẹ́lẹ̀ bàbá Muhammad náà ní abdullá ní sàájì ṣé o ti kú gbogbo ìjẹ́bí nígbà tí gbogbo tó ń bè lọ rẹ̀ 20 percent rẹ̀ upright àwọn nípa báwọn amadi àti debate náà sáré sí ọ̀gá wọn ìkéde Usmanu Hasan Usman àbí gẹ́gẹ́ kí òun àtẹ́yìn Usman ọ̀gá àwọn labour nígbà kan wọ́n sọ̀rọ̀ kan yẹn ó ní aláàfà ah, yìí ìtura yóò ó ti bá gbogbo ìjọ sọ yìí nti kana gbogbo wa kọ̀ọ̀kan máa bára wa jà tí bá gbogbo nǹkan jẹ́ sọ yìí nti kana gbogbo wa mọ̀ á mùsùlùmí kana gbogbo wa kọ̀ọ̀kan máa bára wa jà ní rárá nǹkan kan náà kò ní wá. mo ní ibi jáde wà pọ̀pọ̀ ló tó àmọ́ ibi tí a bára wa jà ló tó gbọ́dọ̀ gbà jù. fọ̀rọ̀ náà gbàdọ̀ lè kírun ní ìsìn yóò ń kàlọ̀ kí zoro ẹ̀fọ́ra àwọn bá bá dìde jẹ́ lọ́nà nípa akíhùn bẹ́ẹ̀ ní sùn lọ sí wálẹ̀ ìgbà kí sùn wálẹ̀ tẹ̀lẹ̀ kíhùn kìí ìjọba ni wá nù lẹ́yìn náà ní tí a ń fa nípa àníbi iṣẹ́ olùkíyàn nígbà náà bá níta ni wọ́n fà nù báyẹ̀ wọ́tà àwọn ọmọdé yà wọ́tà àwọn ọmọdé ẹgbẹ́ mọ̀ ọjọ́ ọ̀nà ọjọ́ ń tẹ̀lé sínú ń tẹ̀lé sínú gan àwọn ọmọdé yà mọ̀ kọ́kọ́ rí pé ó mọ̀ káwọ́ sáyà ó mọ̀ kọ́ ahmed náà mo kọ́ fún èlò làdánì galik ahmed náà nù ahmed náà gbọ́ wọn kọ́ skul ọdún hospital gbogbo ẹ̀ ní àwọn nǹkan dáadáa wọ́n máa ti kí wọ́n fẹ́ sọ fáwọn yẹn òun sí jọ́nà kí wọ́n fẹ́ sọ fáwọn yẹn sí jọ́nà ó di ẹyin ẹ̀yin jẹ́ lọ́nà pé ẹ̀sìn lójú ọ̀nà ẹ̀yin jẹ́ tẹ́yọ̀ bù ẹ̀yin jẹ́ tẹ́yọ̀ tẹ́yọ̀ tẹ́yọ̀ tẹ́yọ̀ ó di ẹyin máa kí àwọn oṣù wọ́ léèyàn dì hàn bí ìwé tí àwọn lórí náà sàbá ti pẹ̀lú àwọn christian ìyá imam and the pastor wọ́n mú one hundred issues wá one hundred fifty issues wá wọ́n mú one hundred five issues wọ́n christian àti islam jọ oṣù kọ̀ọ̀kan náà àwọn fifteen issues nìkan ni wọ́n ti níbi yàgò wọ́n ní christian jọ gbàkíyàn ti dì náà islam gbàkíyàn ti dì náà islam christian gbàkíyàn ti dì náà kí ti àwọn òbí ẹ̀ ìdáná ní kí àwọn òbí ní kí wọ́n kò kọ́lọ̀ pàá tani àti ìdáná pé wọ́n kò kọ́lọ̀ ẹ̀ kọ̀yọ̀ ya èrè kéré fúnra rẹ̀ gbogbo wọn mú wa bọ̀tù bá ní rent twice ọwọ́ 15 pé 15 nígbà tó yí Jésù ọmọ Ọlọ́run ni ìsìlámù ọmọ fún Ọlọ́run wà ní ìdáná nígbà pé alọ́kẹrin ìsìlámù ọmọ pé wọ́n gbà pé wọ́n pa jésù ọwọ́ bẹ̀rẹ̀ nìkan ní wọ́n ní yàtọ̀ àmẹ́ so eventually we are all thinking wọ́n sọ wọ́n á dùn dì be tí wọ́n fẹ́ lọ nìyẹn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ọkọ̀ ju bí ti ẹ̀kọ́ so ẹlẹ́sìn kẹ́kẹ́ náà nìyí jọ ibi tá a ti kàn gan rẹ̀ sí ọba aláwo náà ọba gidi wọn ìgbà kéèyàn ṣe náà àyíkẹ́kọ́ ni gbogbo àwọn babaláwo gidi gbogbo gbogbo nǹkan ní ẹ̀bẹ̀ ṣe ó lè kó báyìí ó ní yẹ́yìn ṣíkẹ́ lọ ní tó ọ̀rọ̀ kan pé àkídà ẹ̀rọ very very important nípa ìwà lọ́gbọ́n bá fọwọ́ sáré sọ̀rọ̀ lọ́wọ́ náà sọ́hà ọ̀sẹ̀ sọ́hà ọ̀sẹ̀ àkútùbí jawarji zaidana annasrani ilé christian àmá ẹ̀yìn ọ̀fẹ́ christian وغيرهم من المحدثين نوع الأغر فأولئك عندما يتكلمون عن التاريخ فذاك عين كما انصرهم كايتفهين يهتمون بالسياق كما الدورة الكلامية وجمال القصة أتي إتري وعنه إتار وأصل السيك أتي الدورة الكلامية تعبير تعبير فدا بغض النظر اما اذا كانت عاد القصه الصحيحه يوحنا فيها وقع اي افلا ام لا افلا بالله بعض يقصد تشويه يقدر ما غير يقدر رماني لحاجة في نفسه فهم بخدك طبعا كفاية يريد موافق على إجابة المهم أن نقص عليك حسب جميلة المصيرة طبعا في أن يقص عليك يكون صفوه قصة الجميلة تتولوا المفروض سني لك عليك tó tó ọbẹ̀ máa fún ọmọ tó wá bùkà mí ní ẹwà bó ti lọ ní lọ́fà nínú àwọn nǹkan méje àwọn àfá àgbà tó kú bá ìsìlámù tó bá ìsìlámù dà mo náà ni alùwáàzù wọlùkítà alùwáàzù wọlùkítà wọ́n máa tiwáàzù máa sọ ìtàn wọ́n bá tà níbi kan ní ti jáde adó ń gbà lónìí bọ́lẹ̀tẹ̀ ẹ̀dú láàrin kan ìwọ ọlọ́ra wọn tó fẹ́ tó wá fẹ́ gbọ́gbọ́ ó tẹ̀ ọ́ níbi wá sí ẹni ọlọ́kùnrin mọ́bà mi ti bẹ́ǹtì ìkàyẹn ó ní ẹni jù lọ nù ìkà kùrán ti tiwa ìkà àti ìṣẹ́ni sẹ́ni ti tiwa wọn ti àrùsọ ẹ̀yà pàtó wọn ó ní ẹwà wọlá wọn ṣe wà tẹ̀wọ́n òun rí kọ̀ọ̀kan sí mọ́nìjì ìtẹ̀rọ ìtẹ̀rọ ọlọ́ọ̀bà kó sàlùwà ní oyin níbi òkú àwọn àfábìlẹ̀ tífì ẹ̀gẹ́ tó tẹ̀gẹ́ fún wa pé ẹyẹ kan wọ́n fún àgbàdo kan wọ́n á ti mọ́núgbò káàkù dáká gbé e. ṣẹ́ẹ̀kẹ́ mọ́núgbò káàkù kan àgbàdo ẹyọ kan kò tún jẹ́ mímí ní wọ́n lọ́wọ́ ìpínkò yìí kí ìbí àwọn olùgbọ́ sọ̀rọ̀ ọmọ nọ́ọ̀tì nípa ọ̀tẹ̀ kẹfà àwọn ọmọ àwọn ìyá yìí jọkàn pẹ̀lú mi ọmọ kádéré ó ní bàbá ọmọ ìfá mi sọ ọmọ ìfá wọlé o bẹ́ẹ̀ láti fóònù mi ó ní ìgbọ́ kàtí ọmọ òun sọ ní ayédè ọmọ ìyàjọ́ tí àwọn ní ìsáwọ́ mọ́sọ́ ìtàṣẹ́ na ọ̀rọ̀ ní ìsìlẹ̀ mi tó fún wa pé arákùnrin kan sí náà ọba láàrin omi láàrin island ibi kẹwàá sí lórí àpáta yẹn ó máa já àpò jẹ ó lè máa mú omi títẹ̀ yọ ìjọba alkiyama ọlọ́wà ní wà dínà lọ pẹ̀lú àánú mi ó bá ní àánú rẹ̀ àbí iṣẹ́ mi iṣẹ́ mi lé iṣẹ́ mi lé ní ọlọ́dọ̀ àtọ̀ wọ́n wọn ìdára tó ṣe ìbáàtì òkú rẹ̀ gẹ́wà lórí sujúd láàmàlẹ́gbàbà lọ tó máa ní wọn ah, arákùnrin yóò ẹni kan nígbà tó ọlọ́run ni ọ̀rọ̀ yóò àti ilé mà fún àwọn iṣẹ́ rẹ̀ wò òtún kọ́lọ̀ ti pè dáàbò òkú rẹ̀ wọ́n wá ní apple fún bíjáde fọ́nkọ́ omi mo sọ́rọ́ jáde fọ́nkọ́ kankan ìmọ̀mọ̀ ọ̀rọ̀ ní àárọ̀ wọ́n wá ní àmì òun sọ̀rọ̀ sí àlùkẹ́mọ̀ ti tóbi wọ́n ń bí lọ́wọ́ ọmọ rẹ̀ sí àlùkẹ́mọ̀ ti tóbi tí tí wọ́n pè ní ìbéèrè ìbéèrè tí ẹ́ ọmọ ẹ̀ ronú jinlẹ̀ ìgbàlá fún mi owó màrí sì fún nígbà tí ẹ fọkàn sí mú sọ ọmọ yẹn fọkàn sí mi mo ní àlejò ní tí ó ṣẹlẹ̀ ní gbangba àlùkìyàmà ọlọ́run fi tí ó ṣẹlẹ̀ hàn àlẹ́bí tí ó ṣẹlẹ̀ ní kí ṣẹlẹ̀ ẹ̀dá ah, ẹ̀fẹ́ ló sọ bá ọlọ́run mọ̀ nínú yẹ ẹ̀sẹ̀ á ìṣẹ́ tó wọ́n mọ̀ bá àmírù sọ nìyẹn ó ọmọ yẹn kéré lọ́mọ yẹn bí àwọn oníṣù ó ní yẹn ní onímọ̀jà bèèrè ńlá lọ́sọ̀ọ́

fún ṣe mí. ó yẹ àwọn kílà àwọn yàrá tó yàn ẹ́ Allahu Akbar ó di ìwọ́n lọ́jà láwọn ọgbà yàn àbí ọrùn mi orí ọ ní wọ́n lọ́wọ́ kó tànù gbogbo ọmọ ìlú ìlú làwà yìí náà sùkúlù kan wá fẹ́ gba ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ dọ́kítọ́tì ó wà dọ̀ ìfù nígbì làákà yẹn ti ti ń sá lọ àmọ́ ìjọba máa dọ́kítọ́tì ní tẹ́lẹ̀ ẹsẹ̀ bò ó mọ̀ fọkọ̀ ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ sọ máa dọ́ láì ah àwọn kan wọ̀lá àdàtì press conference àdókò báyìí kúrò ẹ̀ tí máa ń sọ̀rọ̀ sọ́dọ̀ ìlú ààrẹ ló mọ̀ jásí jẹ́ òǹwà ẹ̀yà báyìí. lọ́mọ owó ló mọ̀ àgbà tí wọ́n ayé àbáṣà tí wọ́n ṣe gbogbo mọ̀ àwọn àjọ ní chairman òun jù báyìí chairman lọ́rọ̀ jọ. ó bí yẹn àtàwọn àti wá wí ó kí ẹ̀mí ọ̀tọ̀ dá síra káàtì àǹtí sílẹ̀ mẹ́rin àìsàn ní ìgbà wáyé àti gbogbo ọmọdé gbogbo ọmọdé gbogbo àǹtí sílẹ̀ mẹ́rin ló bẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà bá káàtì ọmọdé bàtà bẹ́ẹ̀ ń jẹ́ yẹn ẹni tí bá mọ bàbá yẹn ní ìsìn sẹ́fẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ lónìí kìíní o week so ẹni tí wàá sọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ dr betty week bọ̀ ẹ́ fún mi èmi tí mo mọ̀ ń tẹ́yìn ẹ̀dẹ̀kọ̀ kí ni sọ ìjọba tí àwọn yìí sàhíhàn bẹ́ẹ̀ ti lẹ́nu sọ́wọ́n ti máa ọdún ìsinmi akérèmọ́tò ń tàbí ìsinmi sàhíhàn ó wà gbọ́dọ̀ ní ilé sàhíhàn láti máa ó ní ẹni ní gbogbo ọdún ẹlẹ́gbàdùn ara ọ̀ ara ọ̀ ẹni ní ìrẹ́bù ọkùnrin nìsí ramadan yìí bọ̀ yìí ni alámúraka suntu wàhálà ìjọba pẹ̀lú àwọn afáàní àgbà ń pẹ̀lú ìfẹ̀lú ọmú bí wà ó ní zahaba gamuhu òfitẹ́lẹ̀tì òrókì òfitẹ́ ọkàn dọ̀ ìfẹ̀lú òsì kìlín bá kíláàsì àbáàsì àbáàsì kíláàsì à ọ̀gbọ̀sọ́mọ́ ó ní oníṣẹ́ àti ìṣẹ́nu àwòjọ afàwòrán tí mo ń sẹ́yìn àgbà òní ó di mọ̀ aláàkó ní ìyá yẹn wọ́n di wa wọ̀nà ìjọ mú àwọn bí Habib sáfà sọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ sáfà àbàlùwà sọ̀rọ̀ tó sọ pé Buhari gan àjọ yìí sì ní yóò gbé bọ́ọ̀sì lọ́nà wọ́n láàrú tala àlẹ́ náà àmínú. ọ̀pọ̀lọpọ̀ òṣèlú àti sọ yọrọ ara ní ìgbìmọ̀ bá àwọn ilé ìṣòro ẹ̀ṣẹ̀ pípa hmm. wọn á ní kó ẹ̀ṣẹ̀ pípa lónìí tó sí àpapọ̀ ìwà rẹ̀ ìgbà táwọn máa ń sọ̀rọ̀ ní ìlú bí i ẹ̀sẹ̀ tó wá ní lọ́wọ́ ní àpáyé fún ọ ló sọ̀rọ̀ pé ẹ fún ilé ìlú pé kí ká ti lọ́kẹ̀ta àti lọ́kẹ̀jọ wọn ló fẹ̀sẹ̀ ilẹ̀ rẹ̀ àpá ìṣẹ́ ìkọ́ tó fẹ́ náà wọ́n wá ní ìyá náà ṣe bí ilé ẹ̀ fi ọkọ̀ ẹ̀

wọn àbí wòlíì náà kọ́ ni wọ́n ti wá yẹn wọ́n sọ̀ tán lọ mo lè fi orí àfàmì sálọ̀ kọ́ báyìí lónìí ah àwọn ọmọ ọ̀rẹ́ mi ń wá yín bẹ́ẹ̀ bí adájọ́ bí dájọ́ òun lè dìbò ó láwọn ọmọ ọ̀rẹ́ mi wá yín bẹ́ẹ̀ ẹ̀yà adájọ́ bí dájọ́ ó kọ́lẹ̀ pọ̀ tí ẹ̀ mọ̀ tó rọrùn kà mọ́ ẹni tí ó yẹ lè tẹ́ ẹ̀rẹ̀ fẹ́ wíyẹ̀ rí bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ báwo ó dàbí ìgbésẹ̀ wípé kẹ́ tó tó pẹ́rẹ́ òrí bẹ́ẹ̀ ẹ wá bí rẹ̀ dáadáa tó ń bá tó pẹ́rẹ́ òrí bẹ́ẹ̀ tí wọ́n fi rí gbé oúnjẹ fún ó ní ọ̀tẹ́ nù ẹ wọ̀rọ̀ ọdún òní mo ń sọ pé tẹ̀sí mo ń sọ fún bí ọ̀rọ̀ nípa à ń tẹ̀sí náà sọ pé àbá ìràbá sọ nípa pé wọ́n sọ pé dẹ́bìnù lọ́jọ́ dẹ́bìnù bí kú ní ẹni ẹ̀yìn jẹ́ àwọn ènìyàn gbé débìnrin rẹ̀ wọlé nígbà tí a máa sọ ní pé àmàlà gbogbo àwọn débìnrin wọlé ìjàgbà fún ọba ọ̀nà àti àwọn ọ̀dọ́ wọn kéwì ní ọ̀dà àrí ìjà fún débìnrin rẹ̀ ní sábẹ́ka fẹ́ onímọ̀ mọ́ fẹ́ mọ́ nǹkan Nǹkan ìlú ẹ̀gbẹ́, ọmọ àbá àmà rẹ̀, ọmọ nǹkan ìgbàgbọ́ àwọn onípúrọ̀ àwọn onípúrọ̀ ọ̀gọ́lọ́mọ yìí tí wọ́n lọ gbé wọ́n ń ta aga bí lọ sí ìlú ẹ̀jọ̀ bí bá lọ. ó di kí ni ọ̀rọ̀ àbúrò wa ní màmá mi ní oko débi nì tí má fi ti sàárà yóò bá ẹni bẹ́ẹ̀ ni àlùmí bẹ́ẹ̀ ni sọ àwọn ọ̀sẹ̀ pé ẹ̀ oko débi nì ti sàárà àbúrò ọ̀sẹ̀ pé ẹ̀ gàdé kíndùn wọ́n ní bèrè pé oúnjẹ ń ti sàrà bẹ̀rù wọ́n ti yẹn ní bèrè sàrà bí ọ̀sán wọn ni ọ̀sán pé ẹ̀ma kálọ́ ẹ̀mí ẹ̀ma já oko yẹn wọ́n bá ti yẹn ní bèrè tó fowó tó ti sàrà nìyí sọ́wọ́ ló ń fi ra àmàlà àmọ́ kìí ló ti fi sàrà fún ọ́ bí ó ti dé nìyí wọ́n láwùjọ àlàálà. no bá fọ̀rọ̀ Vale, wọ́n